اللهم صل وسلم على سيدنا محمد وبارك على محمد وعلى آله محمد àsàlátù yìí náà ni mo tún fi wọlé láàárọ̀ yìí ní dédé àsìkò yìí sórí ètò yìí ètò wa hmm, Al-Hikmat ètò alálùbáríkà tí ń wáyé sójú wòran yìí láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn mo kí gbogbo olùfẹ́ wa gbogbo yín ni mo kí o láì dẹ́nìkan sí àtọkùnrin àtobìnrin tẹ́ ń fẹ́ràn wa tí ẹ̀ ń fẹ́ràn iléeṣẹ́ wa tẹ́ ẹ̀ ń fẹ́ràn ètò wa tẹ́ tún wá ń fẹ́ràn èmi ọmọ yín náà ọlọ́mọsàbámi fẹ́ràn ẹ̀yin náà kí ọlọ́mọsàbámi wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan yín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àtòrí àjẹjẹ tán ọlọ́run ọba àlekè ọlá kọ́ máa ń bá ànábì wa Muhammad ẹni tọ́lọ́run ọba mi fi ṣe aṣáájú ayé àti tọ̀run ànábì ọ̀gá àgbà tó wa lẹ́kọ̀ọ́ tó Eh, ẹ̀kọ́ pọ̀ tá ànábì wa Muhammadu kọ́ wa nínú àwọn ẹ̀kọ́ ànábì náà lẹ́rí tí a máa yanjú lórí ètò yìí ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ alihikima lẹ́tọ̀ ètò ní alihikima èmi náà ni ọmọ yín Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúà eh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò yìí àwọn àfa oríṣiríṣi là máa gbé wá ṣùgbọ́n níjẹ̀jọ́ mo gbé àwọn àfa wa kan wá tí wọ́n sọ̀rọ̀ lórí sùúrù Hmm, àwọn olólùfẹ́ wa kan wá ń pè mí wípé ah àwọn àfáà wa àwọn gbádùn wọn púpọ̀ pé n tún ní gbé wọn wálẹ̀ kan sí mi pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlà tó bá tún dijọ́ mẹ́jọ ẹ̀ tún rí wọn wò eh, mo á ti má déhùn náà ṣẹ́ o mo ti má déhùn náà ṣẹ́ o àwọn náà ni mo tún gbé wá láàárọ̀ yìí Alhaji wa Muhammad Sharafuddin Muhammad Bashir salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu ọlọ́mọsà járe pé bàbá ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí ní ìjẹjọ ọ̀rọ̀ nípa sùúrù ni ẹ bá wa yanjú tí ọ̀rọ̀ náà dẹ̀ kẹnu púpọ̀ ṣùgbọ́n àsìkò ọ̀gbà púpọ̀ láti tún nara tán ṣùgbọ́n ní wọn bá ń tá a sọ náà ó yí àwọn ará ilé tá à ń bá a sọ torí pé wọ́n ní ààbọ̀ ọ̀rọ̀ làásọ fọmọlúàbí tó bá dénú rẹ̀ a máa di odidi inú mi dẹ́dùn gbogbo àwọn tí wọ́n ń wo ètò yìí pátápátá ọmọlúàbí ni wọ́n ààbọ̀ ti ń bẹ lára wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnu wọn bá tá a ìdí odidi ni ṣùgbọ́n lónìí torí pé ìgbà tẹ́ sọ̀rọ̀ sùúrù ń jẹjọ yẹn ọkàn mi lọ sáwọn ibì kan ìyẹn ló wá bí tọ́pìkì tá a fẹ́ tìrìtì lónìí ibi tọ́kàn mi lọ ni wípé ìgbà tẹ́ ní ká ní sùúrù ká gbà fọlọ́hun kí gbogbo ohun tí ń bá ń ṣẹlẹ̀ sẹ́dà ká gbà pàdánwò ọlọ́hun ni ká gbà bẹ́ẹ̀ sẹ́mọ́ àwa mú ọ̀rọ̀ nàìjíríà náà mọ́ gbogbo situation bí bí situation nàìjíríà ṣe rí lọ́dọ̀ àwọn aráàlú ebi ń pa wá ìyà ń jẹ wá gbogbo ẹni ń ṣe wá àwọn olórí wa náà dẹ̀ wà ń bẹ̀ táwọn náà ń mójútó bí gbogbo ó ṣe dáa hmm. bàbá president Bọ́lá Ahmed Tinubu ọlọ́mọba fún wọn láti yọrí sí àsìkò tí wọ́n débẹ̀ yìí ọlọ́mọsàbà wa yanjú gbogbo ìṣòro Nàìjíríà kọlọ́mọba àmúkúò ọlá nẹ́bí lọ́dọ̀ wọ́n ní títa ríro làwa kọlà hmm. tó jìnnà tán náà ní máa doge wọ́n dà pé títa ríro yẹn là ń kọ lọ́wọ́lọ́wọ́ báyìí kọlọ̀ ń jó jìnnà fún wa ṣùgbọ́n bọ́n wá fẹ́ ká sọ̀rọ̀ lórí àlẹ́ àmọ́ náà torí pé n táà lọ bí àmọ́ náà yìí òun náà ni wípé hmm, gbogbo agbára tá a bá gbélé èèyàn lọ́wọ́ láyé kọ́mọ̀ wípé àmọ́ náà ni kí wá sagbára àpò nìkan owó la gbélé èèyàn lọ́wọ́ ni o ẹwà la fún ọ ni o àṣẹ la fún ọ ni o ìmọ̀ la fún ọ ni o kámọ̀ wípé àmọ́ náà ni ìdí nìyẹn tí mo fi ń lé ní ọ̀rọ̀ àmọ́ náà yẹn mo fẹ́ kẹ́ ẹ bá wa yanjú kí là ń pè ní àmọ́ náà gan-an pàá àti pé kí lọ́lọ́run ọba sọ nípa ọ̀rọ̀ àmọ́ náà yìí. Innal hamdalillah. نشكره ونستعينه ونستغفره الذي فضل يوم القيامة من الأيام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا نبينا محمد صلى الله عليه وسلم أما بعد الحمد لله adúpẹ́ fún ọlọ́run ọba adẹ́dá ọba àgbà ọba ológo jùlọ ọba tó ṣe pé òun ọba yìí náà ló fi ọjọ́ jímọ̀ ló dá ọjọ́ jímọ̀ lọ́lá ju àwọn ọjọ́ yòókù lọ òun ló sì jí wa sí ayé jímọ̀ tẹ̀lé ọlọ́run já sọ̀pẹ̀ láyé ìkẹ́ ọlọ́run àtàánú ọlọ́run kó máa bá nàbọ̀ Muhammad àtàwọn ará ilé ànábì àtàwọn sahaba lábẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ènìyàn ọlọ́run tó ti lọ ọba Sheikh Adam ọba Kamalidin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn àwọn tó sẹ́kùnú ayé ọba Mudir Markaz Sheikh Habib bàbá Dr. Abbas Abdulaziz Al-Ideri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gba àwọn ìhìnmá ayé tó ń sẹ́kù láyé lọ́wọ́ kó bá a sọ wọn. bákan náà bàbá tí wọ́n wíwà nídìí ṣe ọlọ́run tí wọ́n á ń pe àwa náà síbi ọlọ́run jẹ́ kárí jẹ́ wọ́n fadilati Sheikh al-Imam Abdulqadir Yusuf ọba ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. àmín ya wájú ọlọ́run wala la ilaha illallah um, a kí gbogbo ẹ̀yin uh, ẹ̀yin ẹni ọlọ́run a kí ọkùnrin a kí obìnrin gbogbo àwọn ẹ̀dá tí à ń gbọ́ra wa aṣẹ́kùnú ayé a kí gbogbo wa o ní kíkí mi máa pọ̀jù torí kò sí àkókò ẹgbà gbogbo kíkí náà bí ó bá ti rí ẹ bá mi dáadáa ní ọ̀dọ̀ wa àwọn bàbá wa tí wọ́n pè wá sí àyè yìí wọ́n ti rárá tan ìmọ́lẹ̀ kan fún wa nípa nǹkan tí wọ́n fẹ́ kí a bára wa sọ tí wọ́n pè ní al-amana al-amana yìí lọ́dọ̀ àwọn olóyìnbó wọn ní òun ni trust àwọn yóò bá wọn máa pè ní gbàfipamọ́ òun ni dídókòdà àná òun ni ìdàkejì ìdàlẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam kí n wọlé láti bẹ̀ òun ni ọlọ́run bá lè kí ọ̀rá sí gbogbo ayé tó sì rí iṣẹ́ náà jẹ́ pẹ̀lú bó ṣe rí iṣẹ́ náà jẹ́ wọ́n fẹ́ fún wa ní scenario kan níbẹ̀ láti wọlé wọ́n máa ń pe anábọ̀ Muhammad sallam ní orúkọ kan tí yóò jẹ mọ́ amánà pé ẹni tó lè ẹni tó ń jẹ́ tó lè fi ètò tó ń tọ́jú àmánà pé àmínúlá Aminullah tí wọ́n ń pe òjíṣẹ́ ọlọ́run sallam kò sàdédé wá àwọn kèfèrí ni wọ́n tẹ̀sà náà Muhammad sallallahu alaihi wasallam pé ah, ọjà ìgbó ń pè rẹ̀ lẹ́ni ọlọ́run ń pè rẹ̀ ní kíní kankan kan òun lámọ̀ àwọn àtúmọ̀ àròyìn ẹ̀ káwọn tiẹ̀ wo sí tòótọ́ ló làmánà nígbà tí wọ́n wá pe òjíṣẹ́ ọlọ́run wọ́n wá sì pàdé lára wọn wá dá owó jọ tó pọ̀ gbogbo owó yìí ni wọ́n wá sàmì sí tó ìṣẹ́ títí tó pẹ́ ìgbà tó pẹ́ tó ṣe pé bí wọ́n bá fún yàn ní nǹkan gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ yàn èèyàn lè gbàgbé òṣìṣẹ́ ọlọ́ngàn ti rí tiwọn rò mọ́ àmọ́ jọ́dá nẹ́bi ti gbà ló ti lọ tọ́jú ẹ̀ síbi tí ó tọ́jú ẹ̀ tí ó sì débẹ̀ mọ́ wọ́n padà wá gẹ́gẹ́ bí káwọn mọ nǹkan tí wọ́n ṣe wọ́n fẹ́ wo báwo là nẹ́bi ṣe ní wọ́n á padà wá bójú sí ọlọ́run sallallahu alaihi wasallam ìwọ lágbájá àwa ni báyìí gbàtà náà máa dìde gbogbo gbàtà náà bí òkókó rántí wọn wọn ti ń fira wọn wọn ti ń tọra wọn lẹ́kẹ́ wíyẹ ó ti nà hmm. bí kàn pilẹ̀ lóyún sí ọlọ́wọ́ ti nà kò ní kò ní kò lámàánà hmm. kò ní gbàfipamọ́ kò ní trọ́stì nígbàtà náà wàá rántí wọn ànábàá ìdílé kan náà ibi tó gbó wọn sí ànábì sí wọn síbẹ̀ bisimilá ó sì gbé owó náà wá bó ṣe gbówó náà lórí wọn gbọ́ra wọn pé ah àwọn máa rí gbé pé wọn máa rí gbé wọn wá bẹ̀rẹ̀ sí ní owó yẹn ànábàá sí wọn pọ́n sí owó yẹn lẹ́yìn kọ̀ọ̀kan hmm torí wọ́n tún wo àmì tí wọ́n ṣe sún yẹn pé àbó ti ná ó ti ṣe ìdíẹ̀ àbí mi ló pamọ́ síbẹ̀ àbí mi ló pamọ́ síbẹ̀ hmm. wọ́n á rí pé gbogbo ẹ̀ ló pé pérépéré ah wọn ni anta ami dùnmọ́ olùyíṣọ́lọ́ olùnífọ̀kàntà ọlọ́run ni ó ṣe hmm. gbára lé ọlọ́run sọ fún anabu abba bá sọ sọlá ọmọ alukur'an pé inna Allaha ya'murukum eh, an tu'addu al-amanati ila ahliha. وإذا أقمتم وإذا أنتم وإذا أقمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعيذكم به Ọlọ́run sọ báyìí fún anábọ́à Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tafasir ìkan jáde tó sọ sábàbù nùzúl ayà yìí kí n sábàbù nùzúl wọ́n jẹ́ tó anábọ́à Muhammad sallam tó fẹ́ wọ Kaaba àwọn ìdílé kan ni wọ́n máa ń tọ́jú Kaaba yìí orúkọ wọn sami anábọ́à ni kí wọ́n mú kọ́kọ́rọ́ wa báwọn wá mú kọ́kọ́rọ́ wa tá ànábì ṣokun tó fẹ́ ṣe tó bí àbùkátà tán ní kàbà ọ wá fẹ́ máa lọ kò ti kàbà ọkàn kan wá fẹ́ ti ànábì pé ebi wọ ni òjíṣẹ́ ọlọ́run o ah, lè mọ mú kọ́kọ́rọ́ yìí dání lẹ́ẹ̀kan náà tá ànábì fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run sọ ayà ìkàlẹ̀ pé má ṣe bẹ́ẹ̀. Hmm. èyí táwọn fi ń sọ lánàá. Allahu Akbar. dá kọ́kọ́rọ́ padà fún wọn. Allahu Akbar. Allahu hmm. àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni ọmọ lámàánà lọ́wọ́ hmm ẹni tó fẹ́yàwó kan péjọ tóun ti ń fẹ́ tí wọ́n ti ń rìlíṣẹ fún òun ti gbà mánà lọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. ká tó wá sọ pa lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ìjọba wa gbogbo àwọn tó ń bẹ nípò bóyá wọ́n mọ̀ àbọn ọba mọ̀ ẹ má mọ̀ lẹ́ni pé àmánà lẹ gbà lọ́wọ́ àwọn aráàlú ìjọ tó ń kálukú wọ́n ti ń tẹ ìka kan báyìí fún yín hmm. àmánà lẹ ń gbà àmánà lẹ ń gbà àmánà lẹ ń gbà àmánà tẹ ń gbà ni pé nǹkan tẹ sọ pé ẹ ṣe fún wọn. àfi ṣe. tí wọ́n fi wá pé eléyìí lòun ò ṣe báyìí fún mi wọ́n wá hmm. tẹ̀ka fún ọ ó ti tọ́jú ẹ̀ sọ́wọ́ rẹ̀. Masha Allah bàbá bó lẹ́ ṣe kọjá. Hmm. ọlọ́run o wọ́n ní báwo lẹ́ ṣe kọjá níwájú ọlọ́run jọ́ tọ́lọ́run wọn máa béèrè wala nasi alana alladhina ursila ilayhim wala nasi alana mursalin ọjọ́ tá a máa béèrè pé báwo ni tí wọ́n gbélé yín lọ́wọ́ ṣe é yanjú àfà ẹ dàpọ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ẹ̀yìn yẹn wa tẹ̀ ń wò wá ń lé orí àmánà òun náà là ń yanjú ọ̀rọ̀ lórí ètò Al-Hikmah torí báwọn afáwọn Sheikh Sharafuddin wọ́n sì wọ́n ń kalẹ̀ wọn àti ìlọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al-Hikima mo rò pé Muhammad Bashir Sharafuddin Muhammad Sharafuddin Muhammad Bashir tí wọ́n ń bá wa yànnà ọ̀rọ̀ nípa níta ń pè ní amana wọ́n jẹ́ ìwà pé ètò ọlọ́run ni náà ni ìgbàfipamọ́ hmm. àṣírí ni tọ́lọ́run bá tọ́jú sí yẹn lọ́wọ́ ká mọ̀ yìí pé ọlọ́run fẹ́ kéèyàn mójútó dáadáa ni gbogbo àwọn olóṣèlú wa náà wọ́n aláṣírí pàtàkì tí ń bẹ láàrin àwa aráàlú àtàwọn òun náà ni ìka tá ń tẹ̀ yẹn ìbò tá ń dì yẹn wọ́n ní àmọ́ náà ni àwọn sọ̀rọ̀ fún wa wípé tí ń bá wọlé o mi ń ṣe báyìí fún yín ń ṣe báyìí fún yín ń ṣe báyìí fún yín inú wa dùn wípé àrò tó sọ yìí ah tó bá lè ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan mọ̀ dáa tó bá lè ṣe léyìí nǹkan mọ̀ dáa tó bá lè ṣe léyìí inú wọ́n mọ̀ dùn àwa torí ẹ̀ àwa tẹ̀ka a fún wọn àṣebò tá a dì yẹn àṣàmọ́ náà ni láàrin àwa àti wọn so fulfilment àmánà yẹn ni tiwọn wọ́n gbọ́dọ̀ á fulfil ẹ̀ fún wa padà ìpótọ̀ níta ẹ̀ tẹ̀ka sí o kò wéèsì o òun rèé o bàbá wa sọ yé wa wípé àṣé kí wọ́n ṣe báwọn gangan Ọlọ́run ọba ń pa wọ́n láṣẹ rẹ̀ Ọlọ́run ọba fi ń yé wa nínú àlùkòránì wípé Ọlọ́run pàṣẹ ẹ dá àmánà padà lọ fún àwọn tẹ́ gbà àmánà lọ́wọ́ wọn yẹn ni pé àwọn tẹ́ ṣàdéhùn fún ẹ má déhùn sẹ́ pẹ̀lú wọn kẹ́ má bàa rí pípín ojú èmi Ọlọ́run bàbá alẹ́ àmọ́nà tẹ́ ń sọ̀rọ̀ ń pa yìí. alhamdulillah. ah ẹjọ́ yìí wáyé pé àmọ́nà ni pé ìbò tá a di yẹn láàrin àwa àti wọn àṣà àti ní gbígbà tá a lè pín ní múlẹ̀. allah akbar. tí ẹ bá lo yorùbá hmm. yẹn kò sí aburú ń bẹ. masha allah. Hmm. torí pé àmọ́nà ọ̀rọ̀ ẹ fẹ̀ púpọ̀ hmm. ànígbà tọ́lọ́run dá àmọ́nà tó fẹ́ gbé fókè òkè yẹrí. allah. gbogbo tọ́lọ́run gbé fẹ́ gbé fún gbogbo ọ̀nà yẹrí. Hmm. àwọn ọmọ ìdíyàn lágbà. lágbà náà ó kára sọ ló máa ń jẹ́wò la. àwọn àgbà tán àmọ́ wò ni. Allah. àmọ́ pé nǹkan ńláńlá ni. àmánà tá a bá ń fojú wò gbàfi pamọ́ ń bẹ nínú nǹkan mi ṣe pé wọ́n lè fún ọ tó wọ́n ṣe é dì mú ẹ̀mí ìbẹ́ yìí ti sàn touchable hmm. kí wọ́n fún yàn irú ká gbé àwọn tá a dì sórí tá a gbé sórí àga níta hmm. fún wọn kò ṣe é dì àmọ́ wọ́n ti sọ kalẹ̀ àti nígbàgbọ́ sí wọn àwọn agbélé wọn lọ́wọ́ àmọ́ ah, bóyá àwọn ìjọba bóyá àwọn ọmọ ni ayé ń sunkún ayé ń pariwo hmm, hmm. gbogbo tọ́lá ebi ń pa àwọn èèyàn hmm. ẹ dẹ̀ sọ pé kò ní í ṣebi mọ́ ẹni fọkànbáwa security máa wà ẹni náà wọn ò ní í ṣẹ́jú ẹ lọ́nà wọn dáa ẹlòmíràn máa wà rẹpẹtẹ ewu lẹ́lẹ̀ júwe ń pín àárín ìṣe nínú ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé ń padà lọ bọ́ lọ́hùn. Allah. káwọn máa rántí wọn bẹ́ẹ̀ láàbọ̀ ọ̀rọ̀. ń bẹ nínú ọmọ ẹ̀dá mi náà ṣe wípé àmánà tán gbé fún ọ àṣírí tọ́pọ̀lọpọ̀ ọmọ ẹlòmíì tó sọ fún ọ ni wípé a nǹkan báyìí báyìí báyìí báyìí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wípé inda eh, yawmal qiyamati inna Allah pé àwọn nǹkan tó tóbi lọ́dọ̀ Ọlọ́run jọ̀gbìn ní ìyàwó ẹ̀ wọ́n wá di gbangba ni wọ́n sọ pé báyìí báyìí báyìí báyìí ló ṣe rí hmm. kò mọ̀ fún ti jàǹbá àmánà ìpàdé ìwà àtòbìnrin ọmọ kan àmánà ni èyí tó fẹ́ olóòmọ gàrí ẹ̀ aṣọ tí ó máa wọ̀ gbogbo ẹ̀ tí wọ́n kà fún ọ níjọ́ náà gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tọ́lọ́run ni kò máa wà iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ ọkọ sí obìnrin hmm. mélòó lórí ṣe ń bẹ ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ gbogbo àwọn èèyàn ń bẹ lábẹ́rẹ̀ pé kò lókùmọ̀ rọ́ọ̀ìn wa kullukum mas'ulun an ra'iyati àmánà hmm. tẹ́ ìgbà tẹ́ fi ń jẹ́ olùdáranjẹ lórí gbogbo ibi tọ́lọ́run fi ń kálukú sí ẹ mọ̀ pé Ọlọ́run béèrè níjàgbé ní kíyámà sáwọn ìjọba wa ẹ mọ̀ pé Ọlọ́run béèrè nítorí rọ́ọ̀ìn ní hmm. tọ́lọ́run rọ́ọ̀ìn kọkúlùkù mas'ulun ẹ lè lọ an ra'iyatihi ẹ lè lọ láìpẹ́ yìí gómìnà stéètì kan ìrántí inú ẹ̀ wọ́n gbé jáde ó sì ń sunkún hmm. ń palẹ̀kùn pé ha. Hmm sóhun ọ̀daràn wájú ọlọ́run wọ́n dìbò fóun nítorí lóhun ṣe mélòó lóhun ti rí ṣe ẹ̀yìn kún tún ajá ìpẹ́ lọ́hun gba táàkì lọ́wọ́ àwọn ẹ̀yà oníwórógbó ní nàìjíríà wáyé ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Allahu Akbar. tíyẹn sọ́jáde bẹ́ẹ̀ bóyá kọ́ sí àwọn ìgbìmọ̀ ẹ̀ má jẹ́ kí n dáhùn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwa yòókù ń bọ́ sára náà ronú bẹ́ẹ̀. inú haúsì bẹ́ẹ̀ àwọn sẹ́nitì àbí kankan láìpẹ́ nìkan náà dìde ní sọ lóní champa wọn. àwọn pàdé ọlọ́run. Hmm ṣé báwọn ti ń ṣe yìí náà lọ́lọ́run ní káwọn ṣe àwọn tó gbà wá sí bí wọ́n sunkún ìkọ̀ọ̀kan máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ọkọ̀ kan ni ṣé wọ́n rí musẹ̀ ibi tẹ́ ń kójọ báwo lẹ ti ṣe báwo lẹ sọ̀rọ̀ ìdá àfi kí gbogbo wọn rí pé kí gbogbo wọn rí táwọn àwọn kọ̀ọ̀kan ní rí láàrin wọn. arákùnrin kan láyà náà Muhammad sallallahu alaihi wasallam asafula láyé Umaru hmm. Umaru ń lọ ọwọ́ àrí arákùnrin ẹ̀ ti ń darun jẹ ọwọ́ àlọ́ bá pé bùnmílẹ̀ kan kì í ṣe ní ṣókí nínú àwọn ẹran yìí ẹnitẹ́ ni ẹ ń sọ ni pé á ah, alámàánà lòun ọ̀gá tó kó fóun kò sọ pé kò wọ́n tà títà ló tiẹ̀ bèrè kò sọ pé wọ́n tà àtà fún mi fún ọ lówó tó pọ̀ ẹnì yóò máa gbà àtà tó fi já sí wípé arákùnrin yìí wá lọ bẹ́ẹ̀ ńgbà tí gbólóhùn kan tó wá ṣe Umaru tó bá lẹ́rù wọ́n ni pé ah, ọ̀gá rẹ tó ń pọ́nlé kò sí ń bì àmọ́ dáhùn tí ó fi dá lóhùn náà ni pé bọ́gà wọn bá sí ń bì ọlọ́run tó lọ́gá ọlọ́run tó lóhun tó lọ́gá

èyí tó jù bẹ́ẹ̀ lọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ fún mi. Allahu Akbar èyí tó ju tí wọ́n kó pamọ́ ni lọ. wàláhì ọlọ́run lè ṣe ìbọnà tẹ gbàtẹ bí tẹlẹ mi kọ ìbí ọlọ́run náà ló ṣe débẹ̀. kí ló táwọn yẹn ń sunkún lábẹ́ yín ìwọ tó ń fàṣírí sí lọ́dọ̀ tó rò pé tó bá tú àṣírí yẹn ta ló fi jẹ́yàn ó lè jẹ́yàn mọ́ ń gbọ̀ bá dìgbẹ̀ yẹn. Hmm. Hmm. ẹ̀tẹ́ lọ́pàlà bá kúrò ọ̀rọ̀ àmánà wúwo púpọ̀ ju gbogbo nǹkan tá à ń sọ ilẹ̀ ìwọ tó tójú owó sí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mo nínú àwọn oníbísàsì kan sọ pé ẹni wọ́n bá kó owó sí lọ́wọ́ tó bá tásìkò tí wọ́n kókún kókó yẹn tó wá kó dèdè owó yẹn wá ó ní wọ́n máa buwú pé rèrè ò pé ìpè wù wọ́n tẹ̀sẹ̀ ń lọ fi ṣe business ẹ sọ fún pé business ni. ẹ sọ fún pé business ni. ẹni kò tọ́jú ẹni ìyẹn wá dé wọn kó gbogbo náírà yẹn bó ṣe rí wọn kó wọn fún ẹtún wọn sọ mọgò irú yín lè ń ba yín jẹ tẹ máa kó sí bí ẹ sọ pé kó lọ sí business pé á padà gbà lọ́wọ́ rẹ̀. ṣùgbọ́n ẹ̀ ń wo pé àmánà ni tóun bá ṣe ń jẹ tóun bá ṣe fẹ́ lómi ó ti jàmbá àmánà. ẹ wo bíbí yẹn bó ṣe fẹ́lẹ́ tó tó ń kálukú wa wo agbọ́n ni tó ń kálukú wa kó sí. kó ń kálukú wa wo nú ààrẹ ṣé wọ́n lè ṣe é wọ́n lè ṣe é sámánà ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣó lè ló bẹ̀ hmm. àìkò sí àmánà ló ba ọ̀pọ̀lọpọ̀ ayé ìjẹ́dí wípé ọmọọṣẹ́ kọ̀mọ̀pẹ́ àmánà bẹ lọ́wọ́ ọ̀gá fi ọ́ sọ́sọ́ọ̀bù kó tó dé o ti change plug hmm. o ti dáwó rẹ̀ sápò wọ́n á ní pé wọ́n á ní pé àbáwọn ṣé ìdánwò ní kò sí kankan kò sí kankan ah, ọ̀la màá náà. sọ́ọ̀tà àtà sọ́ọ̀tà àtà ẹ̀ síta yìí tó ta tó ju àpò nǹkan ọ̀la màá náà ọ̀gá àṣetán kò fún ọ lówó oúnjẹ wà lóun náà lámàá náà wọn náà lámàá náà ọlọ́run ti fi ń gbára yín lójú. Hmm. ọ̀gá mi ọ̀gá mi tiẹ̀ lọ ọmọ kà ní gbà tí ó fi dé hmm. ọmọọṣẹ́ ó ti tàdájí ọjà ó kówó rẹ̀ sápá ó kówó rẹ̀ pamọ́ kò jíjẹ́ fọ́gà. wọ́n bá ń pọmọ rẹ̀ dà sọ́yẹ́ kó jáde ẹ̀kọ́ jáde ọ̀pọ̀lọpọ̀ ní máa fojú tó tá a bá ń sọ tẹran. kádà tẹran náà. bá a bá ń sọ tìjọba àwa aráàlú náà ń kọ. àwa náà ń kọ sáwa náà dá. jàǹbá tá a náà ń jàǹbá rà ṣé iye tá a ra jà. láǹtà ṣé òun là ń ta àwọn ìlú lẹ́nu mọ̀tọ́ fífíìlì hmm. ẹ̀rẹ́ ẹ̀rọ lè po yìí nísìn tán bá lè po wọ́n nísìn kẹ́ tó délé láti bus stop kẹ́ tó délé po wọ́n ti sáré yín mítà ó ti lóòkè ẹ jẹ́ wọ́n sọ pé epo ti wálẹ̀ o gbàrà àwọn eh. òtìlẹ̀kùn lè po wọ́n làwọn ò tepo. ìyẹn ìyẹn ìyá wọ́n sọ pé ìtàn àwọn àwọn òtí tàn bẹ́ẹ̀ ẹ wò ó sàmà náà nìyẹn. ẹ wò yìí tẹ́yìn tẹ́yìn wọ́n bá tẹ́yìn bá ti lọ́sù sínú kinní fún yín. Mm. ẹlòmí àtẹ́gùn ni ọkọ̀ fẹ́. yọ̀ọ̀kọ̀ ta àtẹ́gùn kó tó di pé ó gẹ̀. tẹ́ bá wàá gbé gálọ́ọ̀nù pé lítà báyìí mọ̀ra ẹ wàá mọ̀ sínú gálọ́ọ̀nù ẹ̀yẹ́ wàá di pé ah ṣé gálọ́ọ̀nù fẹ̀ sí ni. àyíbáwo ló ṣe rìn. àyíbáwo ló ṣe rìn. Allah àbójútó sáré gbẹ láàrin ìṣẹ́jú mélòó sí mélòó gbogbo ẹnì kọ̀ọ̀kan wa a mọ̀ pé bí ọlọ́run fi wá sí àmánà lágbà. àmánà yìí aná Muhammad sallam ó ní la imana liman la amanata lahu gbogbo ẹni tó bá ń claim pé òun ní gbàgbọ́ nínú ọlọ́run tí o bá ti lámàánà you are disqualified. bàbá ọlọmọsà járe yín pé ọlànàbí lọ́dọ̀ ọlọ́run afáwa Muhammad Sharafuddin Muhammad Bashir àwọn náà ni a ti ń gbádùn níjẹ̀ẹ́jọ́ náà bá ti pọ̀ nìyẹn wọ́n dá a lóhùn àtúkù wọn lè ní àwọn tó dá a lóhùn ọlọ́mọ sábà dúpẹ́ fún yín ọlọ́run bá wà pẹ̀lú yín ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́run lálẹ́ ilẹ̀ ló máa ń fa ní àwọn èèyàn míì tí wọ́n lè ní béèrè kan àbí méjì tí wọ́n lè fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ bá ń sáré sọ nọ́mbà yín fáwọn èèyàn. masha allah zero seven zero six six zero one sixty five five five. ẹ bá ń tún wílẹ̀ kan sí. zero seven zero sixty six zero one six five five five tó àǹfààní tí a fi ní kí àwọn àfáàwọ̀ fi nọ́mbà àwọn ẹlẹ́ni ẹlòmíì lè níbèrè torí ìsìláàmù ẹ̀sìn ìmọ̀ ni ẹnìkan kì í sì mọ̀ tán ẹlòmíì lè níbèrè tí wọ́n fẹ́ béèrè nípa ẹ̀sìn láti béèrè lọ́wọ́ àfa ọlọ́mọsábà dúpẹ́ fún yín ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́ èmi náà fàṣìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbé ẹni tí ẹ bá wá síbi ìgbéyàwó ọmọ wa tí a ṣe kọjá nílùú Òṣogbo kọlọ́run musa fàlùbáríkà sí i kọlọ́run bá a dúpẹ́ fún ẹni kọ̀ọ̀kan yín náà kọlọ́run bá wa pẹ̀lú yín ọlọ́run ní fi í sílẹ̀ ọlọ́run nàbì lọ́dọ̀ ọlọ́ bàbá fọlọ́ṣẹ́ alimami Saadallah Muhammad Bello ọlọ́run la láàrọ̀ mo dúpẹ́ pọ̀lọ́wọ́ yìí o ọlọ́run mọ́sàbà mi dúpẹ́ fún yìí o lọ jẹ́ kó wà jẹ́pẹ́ o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́ àti gbogbo ìjẹ́mọ́ wa níta àjú gbogbo ìyẹn lásàlátù gbogbo ìjẹ́mọ́ wa náà wà àdó àdáwà foundation gbogbo yìí ni mo kí o àwọn àdó prayer group gbogbo yìí ni mo kí o ọlọ́run mọ́sàbà mi kì í àti gbogbo yòówù náà tó wù kí n dárúkọ tí ọkàn mi ọ̀lọ́bẹ̀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 yìí ti ní náà káfí gbé lárugẹ abẹ́bùn kan ló ní nílànà àti Islam kọ́dà bọ́ mẹ́wìí ké náà pè mí olè ọláǹfààní láti wá sórí ètò Al-Hikima gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ sì ń ṣe Islamic medicine náà tẹ́ẹ̀ ṣe prophetic medicine ẹ láǹfààní láti gbé wá sórí ètò yìí káyé lè mọ tí ẹ gbé dání kọ́lọ́ musa gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọ̀rọ̀ wọlá láyé